نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنايك أما كارن يا تو إني أقول جناك أني أوره نني إنه هو رمضان أبا بلمي إلى 1437 أنا كنت مولي صلى الله عليه وسلم

ebe chua aba dọwa ọzọ ga ekwe na ka ọbụ e, ya mil jaza ekwe na ka ebe esi sharuta enu na ke azan ibe enyima hụ na aya na ke ọsa asa na من همه ونفسه ونفسه نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نعم الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه نعم الله وتعالى ذلك نحن خلقناكم فلولا تصدقون نعم الله وتعالى أوكي أياتنا ويدو ويكوهي لأن ويدو تنكاي أي من يعنيك ọ oh, mmanụ ya wana ya wa dọtị na nnene de arhona ke ami haya ayana no ko ko namu na wa taala nahnu halaknakum ay nahnu halaknakum ya ma'ashar al quraish wal mukazzibin bil bas yani ayatuna unan aunani ka hilano quraish ana ka al mukazzibin bil bas e ko hilice oye bare ma hala ko ete ولم تكن شيئا فأوجدكم فأوجدناكم بشرا دوم الله سبحانه وتعالى دوم هناك وابدا إن منايك أني إسنايك وابن سبحانه وتعالى أسيز ولا إذن أقوم دازن نني أيدو إن إلي أيبالما هلا كويت أنايك ọmọdun náà wata ala awa hauza akwata ni usaimin rahim ahunlo a dai da kuwa haza amurin la ahadan yunkiru ọsana wuri ana ikaye enyoza enyanyi ana ikaye yunkiru a kuwa hirage kai ọmọdun náà wata ala ọna otunan yani emaninye kai anna khaliquna huwa Allah ana ana tunai ana yumuluna wa ta'ala hatta al-mushrikun alladhina yushrikuna ma Allah idha su'ilu ne tudika ena ika e amisawo ije hawa usikaye enne tunene ben la dotin kai aho usikaye man halakahum enne tunene qalu Allah wa ya ka komo wa ta'ala asman ke umari ma ka ke ولئن سألتهم من خلق السماوات والأرض لا يقولون الله يعني وهو وسكا ẹnẹtúni ẹ sáma àti tíìsù bẹ́ẹ̀ ni ara ka ìhòmọ́sọ̀nà wàtàálà ọ̀nà tó nà ní ọ̀nà ìdúrẹ́ kí ọmọ́sọ̀nà wàtàálà ọ̀yí họwọ́sì anáìkí ahọ́sì anáìká ẹ̀nẹ́ mánidọ́ka ẹ̀ ọmọ́sọ̀nà wàtàálà ọ̀tún nà ní sẹ́bàbẹ́ oyehuse anaika omozona wataala anaka kafalaula tusaddikun ay wedonini kai omozona wataala ono to unan doki illa annahu nazala manzilatu adamu al inkar oke enne chinunu di ayika ayebi kai ozenyilenon abika ozo rejectan doki ono medure komozona wataala a sezokai yani ana wike ana men samme ndo wewa do kaye omo tona wa taala ona tonan ay omo yona ona to awwala marra eno moni papa falo la tusaddikun sadu wewa ko ye gan ay fi iadatikum saniya marratan inni oyewa le ma kwora kwete ana ika omo tona wa taala aba bare ma haune kwete yani sadu wewa do to ka ono mori ono annai ka ono de mantuna ni ono mori ono subhanahu wa ta'ala ono lenyu kata ayi bare makwala kweten walaula lọkì walaula hunna bi ma'ana halla tusadiku ọkì laula ana bazan yani wẹ́ dọ̀rọ̀ da ìdáni كان الواجب عليهم أو إسنايك أو إلى سورة وهم يصدقون أو إسنايك أهندك بأن خالقهم أول مرة هو الله كأونايك أو تنين إنني بابا أنا وهم سبحانه وتعالى أن يصدقوا بخلق أن يصدق أن يصدقوا بخلق الآخر كأن ندو كأي هم الله سبحانه وتعالى أن يكتا أيوة لما له هوا كويته yani umuriyo na anatuna ni papa umuriyo na le anna qadirun ala halki awwal qadirun ala halki akhar min babi awla umuriyo na wa ta'ala anaika

lam tatarottab alayhi al-ubudiyya we ka do le ka samme elem nai ka e wa hawa se man da ago ka e, o do ene na do ko mori tunan o to tora yani al-ubudiyya tilahu en ne ja e ke mori ono subhanahu wa ta'ala en ne ja e ke ono nyara ahe ko a ah, ni sasa nai ka e e ai heke o ba vile mo mori ono subhanahu wa ta'ala ana ndure umuri amani shawen yani aya ah, ni nyawa kai enenye oisha heke yomori ono dai kon kene e ya sha heke ana ndure kai sọrọ bi manzilati adam ago kenne nyuson defa ba kenne ido kai umodo na wataala ono tunan do ni asikai ele ono wale nyon ana loke dure ke umodo na wataala a ah, mega juwe idan an kai ezanan لا يصدقون بأن الله هو الذي خلقهم أنادكم ملتون ولكن دلت بعض الآيات على أنهم يصدقون بأن الله خلقهم فنزل تصديقهم الذي لم يثمروا طاعة يعني أنك أنادكم سبحانه وتعالى تنن أنادكم ملتون ɛyà náà ɛkɔ mɔlẹ náà dáadáa ní ká ɛnɛ dɔ àmà àgɔkà yɛ ɛnɛ rɛ bá kó hídà yɛ dà. yani eh, oidana kanadan lam yusmiru ta'a awe wa mekai enne sa so mo na wa taala en odo no ma wa kai man men den neme wal inkiyat atoi do we mo oi sa so mo ni ne wa tauhidullah ati oi do we mo kai on nya ono bi nyan ono de ni udi kai asi kai alan ven hadon yando mo na wa taala da su ya zuwa kaye yani ai bi kudratna ala ba'dikum wa i'adatikum marratan ukhra ya umuri wa uqatawan o ibare ma hada kwete yani uqatawo muri na ma ko kwete arika do bare mare to wa bene a unna na kaye wa bene nan aw ka fa inna man qaddara ala insha qaddara ala al-i'ada ka onyukata oitusa yani omori ono ọrẹ nyukata ọhibare makwa ọkwete ọna nure ka omori ono wọtara ka omori ono ika ọtụ papa ka omori ono nyi ọmaga kai wahuwa lebi yabda ulhalka thumma yu'idu wahuwa ahwanun alai ma na ọrọ wele mọ náà dori nyukata oibaben yani oibaban wahuwa ahawanu ale yani orengwe oreng yani oirengwan yani oiman oro yopada kini kae oibale matinya la kukwete ahokae wana alehi na shiatal ohoro omoriki anobin oibale ma meki azada bare mare kwa kwete do ini nichosa

ka oituna ọ̀rọ̀ ìwàlẹ̀ mọ́tí ní a àyànára yẹnu mọ́tí wọn náà wọ́ta ààlà bá náà ká sí lẹ́wùlá náà ìkáyẹ̀ ìrẹ́ yóò yọ́la yanan laka wa inama huwa min babi muhatibatin na bima huwa maruf ladayhim ọ̀sán ni mi jùzọ́ ìkàlẹ̀ dọ́ọ̀dọ̀ sí adres ọ̀dọ̀ àyíní sọ́nà ìkàlẹ̀ òwú yà rẹ̀ ní lakin lakin laisa hunaka sahala wa asal ala allah yani en ko sonoron o sonoro huyo mo subhanahu wa ta'ala li annahu subhanahu aw kumuli non ni ban qadirun ala kulli shay yani on yuka ta tra to abisa sa re to qudratun mustawi mutasawiya o katana kai ebe bawen

yani sana man cha sadu man kara na mo subhanahu wa ta'ala da ga kai kama bada'na awwala halq Hulk, asman ya kai nyiman o itu ni papa no iduhu e wore baba we na mo subhanahu wa ta'ala da ku wa'dan alaina asana wakati ta anai kai anye da inna kunna yame yani enyi sɛbɛ a dɔw jɛ enyi sɛbɛ a zaa wale ma k'a ye ile numu sɔnna wa taala ɔnɔ kɔnɔ a mɛ sɔn mɛ numu sɔnna wa taala dɔw la k'a san kawo kɔla taala ya ayuha nas in kuntum fi rɔbi min albas. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا من كل زوج بهيج نعم مرضنا وتعالى يا أيها الناس ما هون ذا إن كنتم في ريب من البأس أنا يكا في ريب وعيني أجلكاني وعيني أتوم أوف داوت من البأس إن لي أيقولا كويته فإنا خلقناكم هم الله وتعالى أيتنا من تراب هوني إذن ثم من نطفة أو ولمنا هوني إنينو نما سبحانه وتعالى أو ولمنا ثم من علاقة أو ولمن داب أنيا أنا إكاي أو من باساني clot of blood ثم من مدغة محلقة وغير محلقة أو نما سبحانه وتعالى دوز باتوي أنا إكا أو ني form يعني أو من ني shape أتي أنا إكا أني yani enyi dure ka ere banyi otu anya na me wo ido di eh, enyi ne ne jo na do na mi hen jomo sona wa taala o is linubayyana lakum o is meha hiune do eka yani aza o e form man o take process jomo sona wa taala do ko nukirru fil arham man nasha'u ila ajalin musamma jomo sona wa taala o ke ya me ku yepeten ini yuzi ene ezeyi

وأنبتنا من كل زوج بهين دوري كاي آتو يا أبي أبي أنا كاي هو تاي هما نيري دانوي ọ̀sánà ọmọdún náà wọ́tàálà àṣẹ ìzọ̀ ìka ọ̀nà mọ́rí ọ̀nà máa ní yùnkata ọ̀ẹ́tọ́ àbẹ́sẹ̀nẹ̀ni ọ̀nà mọ́rí ọ̀nà kólìrìhì halẹ́bẹ̀ àǹṣá awọlamọ́rọ̀ ọ̀nà ọmọdún náà wọ́tàálà anáìka ọ̀bẹ̀dẹ̀ tónísọ̀nà awọlamọ́rọ̀ ẹni ọ̀ní pápá

intermediary na ngdo mo subhanahu wa ta'ala kan mo yana it doesn't need that ana ndake on mo subhanahu wa ta'ala ana man to na on ana lure kai jika ure na uze kai fasa ya kolo na man yu'iduna e ye uze kai e na wa ma ha kwete ndo mo subhanahu wa ta'ala kulli fatarakum awwal marra انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريباً نعم مولانا وتعالى نعم مولانا وتعالى ọka unzur re kai fadarabu lak em memme that is em em pejuwa na ikaye em na sebe na'am ذلك بين نبوهروزين فددنا فلا يست فلا يست يتدون س... فلا يستطيعون سبيلا ان نرى من يوم بورو يعني اس اي ماني شاوه انا كان مانا شاوه الناس ابيجوي به دوس رايغان ان من كان ميتو ان محمد صلى الله عليه وسلم ده من شتكو ده ما بيرو كانك اتكو نو كبار ما هاكو اتن this is ضرب

نمر هنا وتعالى كعبك النبيلة أبيكين يسا أو خلقا مما يكبر في صدوركم أبيك أنا أنا كاي إني لك أدعو أنا يعني سيلو كاي أنا ينوار يا بابا فسيقولون من يعيدنا ebe ka man yu'iduna enna wala ma hay kwete قل الذي فطركم أول مرة نعم سبحانه وتعالى أنه بأمولي أنا إكاية أتنن إني بابا فسينجدون إليك رؤوسهم ويقولون متاه oke ewa mani kare suhi dure kai ahu se de mani bere kare ahu se kai eh ana ka ba me amiru monawe kul asa ni mo sɔnna wɔtala kaa wa kaa ye ya ana ka ɔwa maa nu ya ɛhɛ yɛra ɔn bɛ tiɲɛ wɛn ame ne bɛ yɛrɛ kɔnɔ de n'afɔ yɛrɛ n'afɔ ba yi da wɔna rɔho kɔri ba e ne yɛrɛ mana kan yɛrɛ mɔna ba mo sɔnna wɔtala e ne yɛrɛ ka ye ɛrɛ yɛrɛ ka ye ɔ gɔlɔ tɛ ana ndure ke Muhammadu na ala oyi ma ni kowe ana mo na ko aya be re ni agoba de ne se na on mori ona qadiru an yu'iddahum on mori ona onyu kata ma ha ko ete do suwa binne na ana na ana bi harfu tahdid yana somre oisi kure yo dai ka ana na kwa manahu talbu bi had wa shidda yani oy shokaye ọ̀rọ̀ akọ́rọ̀ kwẹ́tẹ́ ilẹ̀ ọ̀nà náà ikọ̀ nìkọta fal ayatu tadullu ala shiddati hasullahi lil kufar ala tazdiki bil bas okay ọ̀sọ́nà àṣẹ́zọ̀ oyi ṣẹ́nu musulman wa ta'ala ọ̀nà suka meya kai wuri ni kai agube ne do kai ọmọ sọ̀nà wa ta'ala ọba akọ́rọ̀ akwẹ́tẹ́ agube oyi wuri tuwa náà ikai burhati kate allazi huwa khaliquhu lahum awwala yani agobe burhan yana kai amara hore to yana kai su ko mo na wa taala onno tunne ni eni papan ana no mo na wa taala dasi apejuwe omori oja even no mo na wa taala dasi apejuwe ya ana kai wa mekende no no ka so mo daraba allah taala amsalan bima fi wujudina ọnụdọ mọzọ na wọtala daasị apejuwebe inisana ikaye anyoyi na nwanyị wamma fihi baka una anaika isono anya na mekaye eyoza ya koyi ni existence wamma fihi e, ịna ina inani donyi enwome anaikaye aza enna se hunanin ọnụdọ mọzọ na wọtala dọki afara etum matum nun azeniwebe isa na ikaye ahụ na nwe nne ya na inyi nne nwa na ikaye ahụ na nwa we aze niwere den nese ohim don nese opipa hunan numu sona wa ta'ala daga antum tahlukunahu am nahnu halikun yani enyi na nwa na jina ahụ na nwa ne ba hawa se kaye ehun no bana ton alika homo sona wa ta'ala ayatuna nan ni usaimi rahimahullah alayhi dak ay ahbiruni an hadha almani alladhi yukhriju minkum yani shenu be bani ne ini lay mani ana ikaye a to he ho ne wa ay tagzifunahu fi arham min nut ana ikaye o sha yani do bahini ihozi onyenen Ramadan wa ta'ala akawere ni gaye mani onon ana ikaye ama na jineba e unaton

ona tunanin dako wal jawab ofile onona be ona tunanona be allah azza wa jal huwa alladhi yuhlikuhu ono mori ona subhanahu wa ta'ala ona tunanin fayahruju min bayni sulbi wa tara'i di manionon do tuwe huna kane etukuni remoda ati agigan onu ko mo subhanahu wa ta'ala da hela ka falyanzuru al insanu mimma khuliqa ẹ̀kọ́ ọmọ sọ náà wọ̀ta ara yàní láàmú náà ẹ̀rẹ́ lámùlámù azẹ̀nìkaní yàní sanáà ìkáyẹ̀ àtúnlẹ̀ nìhùnà dọ́mọ sọ náà wọ̀ta ara dọ́ka hólikọ́ min máa ń dáàfẹ́ yàní àtọ́lá hún ni enyi ka bọ́ọ̀sù kata bọ́ọ̀sù kata àtọ́ ẹ̀ àbẹ̀wọ̀ na àtọ́ ẹ̀ kúrú kata yahuru min bẹ́ẹ̀ ni sọ́lbẹ̀ wọ́tara yanda ma zona wa taala inyonon da hu na kane e choko enere mawe ate inagegan yani taraib ana dure ki inyon na jinebe dure ka asman ka benwa we fili anin numa zona wa taala umuri na igmanionan we eh wato we ko ye wa mani choro woduwere ana fo mana spam ana ini manionan yani wọ́n mọ̀ ní sọ́rọ̀ wọ́ wéé zùrè ẹ̀ ìjà máa ṣọtí ní microscope wéèrè ká ẹ̀ àní sáàrù sẹ́nà ọmọlẹ́ náà máa tọ́ ìnáhùn alárọ̀jẹ̀ ẹ̀ làkọ́ọ̀dìr ọmọlẹ́ náà sọ̀bọ̀ náà wọ́n ta ara ọ̀yẹ́wà rẹ̀ máa rẹ́kọ̀ọ́ bàrẹ̀ mà ọ̀yẹ́wà rẹ̀ máa kọ́ ọ̀kọ̀ ọ̀nùkátọ̀ ìmọ̀ ana ndako wa huwa alladhi yakhluquhu fi rahmi halqan min ba'di hal ana wa ma zana wa ta'ala ana ka tunan in ihyodi e peni dure kai asma ki meji wali san awi de be nutfa awi de be nyina awi ono da se baba anya da awi le mono da se babi uye awi le mono da se banyo etoko fakasona idhaman laman da se uye le se kwetu kono nenwo sọmọ nsànà ọ̀họ́lùkọ̀nà ahọ́r ọ̀rìn ló mọ́sùmọ́nà wọ̀tàálà dọ̀nrẹ́wà mẹ́ẹ̀dọ̀ yìí ọ̀nọ̀sá nínú ìka ẹ̀jẹ̀ àmà lórí kẹyẹ yìí náà ka ara àmọ́zi yẹn ẹ̀hún náà mà ní sẹ́rì ní wáyé sẹ́rì process ọ̀nà màá tẹ̀kì ọmọ ẹ̀yẹ́dọ̀ ọ̀nà mẹ́ àná ìka yẹ ẹ̀ẹ́bẹ̀ ọmọ mẹ́ ká yẹ ẹ̀sọ́nà ẹ̀ẹ́bẹ̀ ọ̀sẹ̀rẹ̀ ọmọ ẹ̀yìn ní ọmọdé sọ̀nà wàtàlá ọ̀nà màánì mẹ́rin fanáhùn lànà jẹ́dù hazalmani wàlà nùtàwérò fẹ̀rọ bá zálìkà ìlàlọ́ ọkẹ́ fanáhùn lànà jẹ́dù hazalmani ayé yẹn yọ ká ìmàníọ̀nà ẹ̀yà sọ yẹn yọ mẹ̀mẹ̀bẹ́ wọn lórí kò ó lómo rí yẹ ní wọn sọ náà lórí káyẹ mẹníọ̀nà ayé jìnnà ẹ̀rọ ẹ̀hún ni wọn rẹ̀ ni àmọ́ ẹsẹ̀ yìí náà ń dọ̀ọ̀mì káyẹ ànyóòdì dẹ̀ ẹ̀sẹ̀ yàn náà. ha nure kai ji wa na sai ci da kai wa ni low spam count abo hala ota me ala ni da ki zero count ani ala ni da ka no we because anyi level la na woro ko ina na kai ole ina only we produce ozi then abesen nen where ye o me ma happen where the process aho ana ke ano me ana ikaye wala no tawiro fil arham ebe di process on zi inani eni no nyana na ikaye da honi stage enyi na honi stage sa ye ono mo zona wa taala ono manien ono mo ono tunain fasawwarakum summa sawarakum da man tunautin yin ni kenan ina ceraran are mo no da wale melete nyuna auto yani ana we ka yeni ansere yanon yani ka a antum tahlukunahu am nahnu alhalikun amma subhanahu wa ta'ala e unna wa na tunanin awe ka e ya tunanin dak aljawab bal anta ya rabb ya rabbana yani usiria ohira na na kai enyo le sana tunan a ke omuri na kai ono wadari hen omuri ona subhanahu wa ta'ala ana kai ọnụ ma na atụ ọnọ tụ nọ nọ anyị ke ya dubanye omori ọnọ ke ebe ọrọ ka ye ọzọ na ọmọzọ na nwataala ọnọ ma ntụ na daika inni nyine otu ọhụrụ ije abara atụ izakun na halak na hadal insan alhasimu mibin min tilka nutfa allati yukzabu ana man tonan hun ni hine wonon alman kime juwani san ọlọ́nà ọ̀bẹ̀rẹ̀ mọ́rí mahankata ní mọ́ na wata yala dáàsí yẹ́ ni nan alman kime wúra ka ní ìsọ́tọ̀ yasin أولم يرى أن خلقنا الإنسان من نطفة فإذا هو خصيم مبين أنك بذل نيوي نيرين كا إستنين لهونان

is not existing ọ̀nà mọ̀tàná wàtàálà lọ́kì hal'ata alal insan hinu minan dahar wàlàmíyakon ṣe almazkoro a ní kí èyí tíyàdá a ní kò yí tíyàdá mọ̀nà ìkàyẹ̀ hinu minan dahar ipa inú mẹ́ aná ìkọ̀ọ́nà náà wà kàrẹ déwì sí káàmì máa wàrẹ máa tọ́ni báyìí lẹ́míyakon àwọn wàrẹ máa hàn kọ́ ọ ma ni bisa na ika ye anyanwụ ma ni rire anyanwụ ma ni za daga ka ye ọzọ nọ ịsọna bụ ya ni okpokpo aboku da ana nure goma zana wa ta'ala da hu zika ye kaifa takfuruna billah wa kuntum amwatan fa ahyaakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turja'un yani how that ọzọ nọ anaika tunan is infinitesimal yani ya zaya kawai danya don musu wata ala from non-existent no no kai fa na billahi umma ma amma kama wuri ro mori ona ana mori ona subhana wa ta'ala ono tuna waralagakum ona do ha do ha ona lan umma subhana wa ta'ala o ka ho le nuse kai hal wala ya zenyi ohe abe enyono ko mon were kala heke enenya ngwa nwenu wo yani enyi so nyanwu me ahahio inu me ngata o nyanwu ze ah no mo na wa أيحسب الإنسان أيحسب الإنسان أن يترك سدى ألم يكن طفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى نعم مولانا وتعالى أيحسب الإنسان وزن ويبنيرون أن يترك سودا كما من تندى وانا وكان كاي أولو مسيزي دذا يني إسانا يكا أوي guide يوكاي أصنوبي أنا مسكمهن dalen wewe nero kai ka ho gwan twenen afasibtum annama khalaqnakum abasa wa annakum ilayna la turja'un wewe nero abasa ana ah, eh. de wa mero ka na gwa hen dalen wewe nero ka eh supa en lewaran were eh ohu ni seta onye monkey onye na enye na ya m mọnọdụ onye ha na-asụ ehi monkey ọta me nina another ọrụ mekụ ehi monkey na another ọrụ ọrụ kwa wee ha ọrụ ọrụ zikai semedu work school want a better life onye is going to live ka good wife good home and good food ọta you want to have good food so that ààrẹ sàdọ̀ àkúsìrì ẹni yìí ní fíríjì bá there is nothing wrong kọ̀dọ̀ rí sẹ́nẹ̀ àmà mẹ́wọ́n wa ẹ̀ka ẹ̀ ìsọ̀nà bọ̀ núrì ka ẹ̀ wá sí èkó mórí who exist in. ọ̀nà dúró ka ẹ̀ ẹ̀sìn náà exist àgùbẹ́ ẹ̀wọ̀n mẹ́hàn náà dúró ka ẹ̀ ẹ̀ na ń Muhammad subhanahu wa ta'ala akwa ma halaktul jinna wal insa illa liyabudun yatuna za tarjanu aken ne wa hakem so asale ni lo kai batwa ni agwa he so da wala mu ipati oye go dure kai

my uh, wakuri black ajinela especially ẹnna ajaha nana ẹrọ ahama because ẹha ẹha ẹwọn náà kọ as a couple ẹjahẹ ẹnna they don't have life ẹrẹ kan millions. ọ̀hìn kan ẹ̀rọ ẹ̀gbọ́n ẹ̀mí nígbà one was off no kan ah, mọ́sánà wàtàlá ànúrẹ̀ ní mẹ́rin àṣẹ́sẹ̀ ní rẹ̀ káyẹ̀ àwọn agọwàn tó ní ráyẹ̀ afasiptum annama halaknakum abasa wa annakum ilayna la turja'un ka ehuna nan weba baabe dainene weba bare ma baabe do mot wana wataala do bare ma kuna kwete so ni were an mot wana wataala ka bazen waman non ka banna ben

nomo zana wa ta'ala summa kana alaqatan aw no bari a clot of blood fa khalaqa dum walituna fa sawwa do complete an fa ja'ala minhu zawjayn zakara wa unsa nomo zana wa ta'ala do to ho nene anyo no ro da anyo nene nomo zana wa ta'ala ka am ke bo muriona onyo kata ayi bare ma hawa kwete nera shetete nulu ko nomo zana wa ta'ala dazika kaifa takfuruna billahi azami min yanwo ko mo yice wa kuntum amwat aw nay kai o ko we de ya no ko non do nyo kai were ho no ma cha tete de ka ka o ko no no ono tete awon amma o mo o ku we ne re nyi kai o ko ona tete lam yakun mazkura

dawale mare ba so wayan summa ilay turjaun ido muri na subhanahu wa ta'ala da ki dan wa ba non ana ndure ke era so katan eyogu yani dollar lobe ya zakai azen ne kan wure no subhanahu wa ta'ala ba za ka do muri aso wayan wa yaqulu al insanu idza ma mitu la sawfa ukhraju hayya dure ka dana ka ijimere su an ki jana mara mara ham kwatan أولا يذكر الإنس... أولا يذكر الإنسان أن خلقناه من قبل ولم يكن شيئا أنك ولا نعرف نتمين أنك نتما بيرفع نعون كاي أزون ما نكان أمورنا وتعالى أو تنان تويدي أنا كأي سويدي يعني it's not existing سهنا بكا أزون ما نمديا نمورنا وتعالى دتنان ninsɛmɛ ka ye ɔzɔnɔ asohe ine ɔyina sɔ asomori subana wataala ɔnà ní ɔmọ subana wataala dɔmɔ na asiri ɛnɔ ni ka ye nahanu kɔdari na bɛyi na kɔmɔli mɔta ɔmɔ subana wataala ɔnɔ kadara ɔnɔ mɛhɛn n'a kana ne alimɔta ka ye ɔba bi rɛ ma no ma ra mɛhɔnɔ nini. nura me hopa na kai omo so na wataala ora she eh, umatete ukawa me na we omori ona ona re kadara kai isana hisu do me kai ove ina kana ya o so me ne do se ọ̀nà omori ọ̀nà ọ̀sọ̀wọ̀ náà wọ́n tààrà ọ̀nà mẹ́lúrẹ̀ káì ọ̀zọ́ ní omori ọ̀ ẹ̀ka kòsú ọ̀zọ́ ẹ̀yà wọn sọ̀kàtà dọ̀wẹ̀ ọ̀nà ọmọ ọ̀nà wọ́n tààrà lọ́kọ̀ ọmọ náà nù bí ẹ̀yìn náà ní ananyanwó escape su mẹ́mẹ́ ìṣe ẹ̀ máa náà tẹ̀ o ile etu. ya ni na kadara ke wene su yau na yabon ahikwa umaru na wata'ala oke eya mani kadara na eya mmanụ mehan ina aka na wani isa na hisun shafawa domin suna wata'ala a besan ni anu mani mai monomo suna ka venne sisi akomulen alladhi khalaqa al-mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala Allah subhanahu wa ta'ala amaka tabaraka alladhi bi yadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir raso izobo muliana anaika enovan ohinaya dana ka omuliana subhanahu wa ta'ala anonyuka tateso abisa sare raso nomuliki alladhi khalaqa al-mauta wal hayata ọ̀nà bọ̀mọ́dún náà wọ̀tàálà anáìka ọ̀túnùsù wàlhàyátà dọ́tún ní ọ̀yẹ́ ẹ̀rán yàtọ̀ mọ́dún náà wọ̀tàálà dọ́mà ánìṣọ́ rẹ̀ liyabuluwakum agobedo asi zama onire agobedo rẹ̀ zamare òní ayyukum ahsanu amala ẹ̀ nọ́ọ̀bìnrin náà wọn náà ìka ẹ̀ àmúkọ́rọ̀ ẹ̀ nure kontro mori sallallahu alaihi wasallam ahora maita mai da kuzkuru hadimu lazat wa tamai nene isana ikai go duhinin anu mazana wa ta'ala ọ̀nà mánirẹ́ ọbàbẹ̀rẹ̀ mọ́nà ìkáyẹ̀ ọ̀tọ̀ ọ̀nà wàrẹ̀ mọ́lẹ́bà mi màlẹ́kì ṣọ́dà dɔwɛrɛ so kata yɛ ka ye ɔba dɔw bɛ sɛfɔbɔ na wɔtaala a bɛ ɔyɛ maa ni sɔɔ bɛ ɛ nyɔhu ɔnɔ dɔ ka ye wɔn maa naa nu bi masubokin ayi kolo nasen zaa ikɔtun mɔt a bɔ hɔnu waa yɛ zaa ikɔtun mɔt ɔba dusuure ɔbi malayika ɔba ɔyɛ bi bi ne bi b'a cɛ tɛ. yani anyo na ya ni exception ano yani ni muhammad sallallahu alaihi wasallam ano ndure ke e jale ni le kosu de ya kure ka ka awon to ni ba woro kosu no me ko ma muhammadun illa rusul illa rusul qad halad min qablihi rusul en so muhammad ya akonto then ora do di anapara ho enonton afa in mata aw kutila an qalawtum ala aqabikum ba ho ba su ay ka ba wo min lire kwa won wa ba na bare manene ni na hana ka wa hora wa wa ma wa na bare manene aka ma on wa man yanqalibu ala akibaihi falan yadurru allah shay'an ọ̀nà àwárẹ̀ ma ẹzọ́ òde hóra rẹ̀ àkàmọ́ ọ̀nà ìná dọ́nà ní muhammad sallallahu alaihi wasallam dọ́wà tí ó lè lọ wà á bá nílò ẹ̀yẹ̀ ń kàtọ́nà yìí ó mọ́ la tanfahu ta'atu ta'in aw ma ifani mu subhanahu wa ta'ala o isa sana na sa sa sa sa wala yadurruhu ma'siyatul ma'si do we nka ta yo kai azali muri ibn yani o ka ka wa muqawala o ka ka wa musan yani agube nwa oyon wa ma tuqaddimu li anfusikum min ayy tajiduhu inda Allah onu wa da we di enwa one inno ila wa na gere o ido muri subhanahu wa ta'ala so wana waye ka ah, wenyan escape death yani kisa na hisu bobe do betun then seven ehun tinyi ana ikaye as a name tinye mwejo ona ndure ki ọmọ ọdún náà amma ka ake abu wa bembem a dusure wala buddha evenyo de hatta al anbiya wa rusul ne to dike annabi ne atonto alaihi musallatu wassalam o moriyo men wona do mo ha قال الله تعالى أنا لما سبحانه وتعالى دك وما جعلنا لبشر من قبلك الخلد يا ابن ما يزدا طب دي دوا محمد صلى الله عليه وسلم دوا zuwa be ehi rinya na ikaye o ine honon poro ani bi ada madaune o mebe anyu manaje ya ejuma ntuwana ani binu alayhi salatu wassalam o mirai ana ika ikaye ila no he kunu 1000 years o ni ra ka he according to our tari but abe o imani ya o imani ya ra onora godo ejuma re tiwanan ọ̀nà ní umar zana wata ala da ka yi annin muhammad sallallahu alaihi wasallam a fa'in mita fahimul halilin a yana kayi wisu ɗana yana kwa yara na na kure ka kayi a yara ne ba nibi eh, a yawar kwaya ne su ana ndo jahana doka walau kana dunya tadummu li ahlihi lakana rasulullahi hayyan wa baqiya

ولكنها تفنى وتفنى نعيم ويفنى نعيمها اواتا ابن ومن انا مينان ابن ومن ويبقى وتبقى المعاصي والذنوب كما هي na wa ta'ala o yi mokajine onu wa mokajine o mozo na wa ta'ala wele we yani ọmọ ẹ̀yà ọ̀yẹ̀ wàláwó anna rọ́bàn náà sàábùkan nàbí yìí náà sa'idna walakin amruhu kana madiya ọkọ̀ wàláwó kana rọ́bàn ọ̀yẹ̀ oh ní ìkáyẹ̀ múlíọ̀ náà ìkáyẹ̀ ọ̀nà ọ̀dárí ha adam abùkan nàbí oh yìí náà ọ̀yẹ̀ àmì nàbí àníbẹ̀ dọ́nà àwọ̀tẹ̀tẹ̀ sa'idna yani la lile fwa idha yani abere abe oro na ikai ala ni hunan e na kakai ona bi hotimu la iboran ni yana hanibu zeka ahya ni bi ani hotimu ina awliya ilo kiriche ere ma ni fwa wana nawe yani sa'idna ya ra ga gwan wa wana ya na taba doka oh ona ko na taba be yani ya ga gwan ka oh,

amma walakin amruhu kana madiya ila ya nabi sallallahu alaihi wasallam ora be na nai ko pare anna ko ko tetai ono be o isa se isa nai na wade ten ono ke lan tadillu ma tamasaktum bihima wewe bunini ana ka isa ya bono wa so wala ana kitab allah ana wa mazmana wa ta'ala wa sunnatin nabiyhi ati sunni annabiyan so no me doni kai tetai amma anyi sona watu tai doka yana yani egehena bawe ka iftaraka alyahudi ala ihda wa sab'in ki yahudi ne enne ga hezi 71 den nasara enne ga hi 72 wa sataftarika umma ummati ala 73 yani al umma o ga hezi 73 kulluhum yadkhuluna an-nar illa wahid aben rana wa ngunira aki kunya da ho se kahira na be do ka mislu ma anna alayhi wa ashabi apejiwe ana kama ainan ati ashabiam wa su'alu alladhi yaftarid lana yani usili ana ka wala ka henwa yose hal nahnu nattabi'u ya sasa yani sunnati nabiyina muhammad sallallahu alaihi wasallam ya sa sunan ni bɛn yani sunan ya ame ajin a ni bɛn nɔ wɛn a bɛ ya sa sa ɛ e ya dɔn nɔ wɛn de ba la sunan n'o kule kale nyɔlo ka ilẹ islam ilẹ yɔrɔ wɛ njɛ awɔ bɛ de dɔ ka manyamu yɛ bɛ ni silamɛ edeme ta na tɔrɔ tɛ awo edeme lɛ dɔ kɔ muhammadu abɔntu ana tabi yɛ e ni wa mɛ nyɛ bɛ ta na tɔrɔ tɛ ɛyɛ yàtò wa madidi. jẹ́ gbọ́nmọ́n mọ́nà wọ́n tààlà ọmọ akàrẹ iná ẹmọ̀kàkà iná fi halki ah", samawati wal ard yàni ọ̀ẹ́tún náà aná ẹ̀kọ́ náà tó sàmà títí su la ayatin wọ́n ti láfi lẹ́ẹ̀lẹ́ wọn náà àtọ̀ ẹ̀mẹ̀kìrá hàn ọ̀nìyàn ọdún ọjẹ́ wùnyẹn dọ́kì àṣíyàwìn lè olè dalbab yàna ìka ilẹ̀ sọ́ẹ̀ amma je juwe ne ya allazi na ya allaha ina yana ike ya ta mayo mori kiyaman en na wa ko odan en na ya te wa ala junubihim ije ne shaka te shaka te ko ala yuro kisun ga kije na anyele Oyataba korona bia a zikesamaa wati wali arde ihe luresu eni oyi tun sama anaghịkwa omuli oyi tun sama ati teesu roba na omuli ma hola tahaara batila wee tunono ndaayi ka ibupu okenye asu ka azụ ebe amewo mee azụ ebe ame kele kele ati ezizozo na. Soboha na oninụlọ ahụ wakiri na na ddụwaghai na ịra. Sofawa adini na wonu bedo me asman ki on to mori sallallahu alaihi wasallam me on no me do kai kai wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam o iboro juzini ke kele on bo iboro juzon to mori ni ke yasra o o isenen e ya mana me do hon sanai kai وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون يعني إلى تيسو أني آية يا نايكا إن دوي مزمنا وتعالى نمرك إن وان وتا أني أسيه أنك وين من لتن أنك وين من ناس أي كسن كاي إني نمونن وإذا هرب

doka wama nahnu bimasbukin ewanyi aila ahadan yusabbikuna fayamna'na an nubadila amsalakum ok enyo lanu no mulki subhanahu wa ta'ala ok enyi ona oh, kai onyan do bidai inne tra zawe wanyan do bidai do ka wesu ka ku ore su anyo bono ame umbe clever poro wanyan clever do ka imala malakul maut yani oretu ya kul yatawafakum malakul maut allazi ukila bikum ahwa donu we malaiki sura na kai a man nya turan re kai o donu we suma ila rabbikum turjaun ay man ido mo jana subhanahu wa ta'ala idana bauna banan se hewa da yenyi e izun e nyanguta numuri okoni kwere abeke ala an nubaddila amsalakum ala قد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون نعم لما سبحانه وتعالى دوك أبا أذا أنا كاي wanyanwu escape inika ye ọ wanyanwu domori hụwọ inika ijomori ọkọ ọsụwebe wanyanwu zaje ka ye ụgwọ nọ wee shọwe nika ọsụweda ewe wanye nomorika ala annubaddila amsalakum yani komo zuna wa ta'ala ọbare mọ mme ọbare mọ kuna anaika ye ọbare mọ tuna ọbara wa amsalakum apejuweni وننشئكم فيما لا فيما لا تعلمون اي كما الله وتعالى دو بالي ما تنيو ناونتو ان ان ناي كاي وين يا يا كا تفسير ربي منو مي يري ام كي كا وري با دمو اي ناي نيرا يعني nobody mo aya to na wa imagine nani daga ka anyo likunya anyanyo ayaba ba bani o banyata good then you imagine ka enwunan eh, ameme baya ono ono mo zona wataala ivi etinyu na oneto ni sana ikai wenyo yanene sababa aworoka omo zona wataala anaman nyukata kotuna one ene unosa ai umule na ikaye wenyukata wenyanguhuna ala anubadila amsalakum ai bada muhlikakum fanaje be ahori na min jinsiku ọnụ mụ zụna wataala ọnụrụ ahalaka ne dọwara mara kwa ọnụ zakwa ese min jinsiku enne ụna na ikaye enwu na ụna ọnụ na ọyịrị ọnụ zụna wataala kọdirun an yaf alazali ọnụ kata enne kaye ọyịwa wọme an lẹyìn sananyanwụ dọwara ma ana ko nun sha kun fe ma la ta'lamun ay min suwari wa askal uhra shape osa fa kayfa nujiz an i'adatikum yani mulyo no nyang man me seru we ro kai o ko me eni o e bare ma ko ne bana fi hure ito he bal nahnu qadirun ya man nyukata ka ya وسوف يبدل الله تعالى أمثالنا أي ينشأنا خلقا آخر وذلك يوم القيامة وثيمين رحمه الله عليه أو كميتيوين يبدل الله دون مريو برا أمثالنا أبجواي أي ينشأنا خلقا آخر أو دو تنا يتنونسا وذلك يوم القيامة أظن ونائكاي أبام أكو يوم القيامة ọ̀nà ìjọba ọ̀nà wàtàlá ìjọra kàrẹ ẹ̀yẹn náà wà wọn jẹ́ náà sọ́mọ́kí mẹ́rà pàrà ìnà àṣà náà hún náà ìṣà ààrẹ máa tún náà nì not in etí ìpọ́nà ìkáyè wà iná nínú òyìnbó dáa kàákẹ́ ọ̀rọ̀ náà ìka nature maybe sọ́mọ̀ ìbílẹ̀ à òmúrí ọ̀bọ̀ tó dà mẹ́rin ẹ̀wọ́ yọ mọ̀lùkì ọmọ wéèrè wẹ́ẹ̀kùkọ́ ààyẹ̀ yani mere izuzo na hola hakuru kono enyi na honon is not is nothing ya kare izola ana igaye ogaba ina ne eko yo mal kiyama muhammad wana wa taala onno nyukata oye bare ma kuna one inu no sa o do se unno sa do se do no reso ni anu le ko muhammad wana wa taala eni to pa na ikiya de we no mo dure ka anyi ragwanyi no muhammad wana wa taala do mo re ko ko re ndore ko holkin jadi dure kai as a sebe na rato wen adana wede railen ahenye do mo na wata ala do mani jeburu dure ke hoto no no awa na mane ha do abese hizo aboko re ne hizo de won wete su do sarebe yana na do mo na wata ala do mana mediere no mo na wata ala a meyere da tamayayen أأمنتم من في السماء أن يهفف بكم الأرض فإذا هي تمور أيا نوا وننتتري هم سبحانه وتعالى أنا يكون إن سمن كأمو ينا أن يوم المكاي أتون ما هارين دو وان وان إجوا ما نرسنان سيسرا يا نتاو دو يا مكرويدا شكرا ọmọdé náà wọ́n tààlà yàzhar lánà kòdìrọ́tìhì òun mórí ẹ̀húrí ètò ẹ̀ ọ̀hìn anáìka ọ̀nà yùkátà sọ àbísà sáré rẹ̀ sọ anáìka ẹ̀ òun ọ̀nà ṣùgbọ́n náà wọ́n ọ̀ọ́ka ẹ̀hú náà òkò náà lórí hì ihe lórí ẹ̀sà náà mìíràn ọ̀sọ́ rẹ̀ yase ahekeyo ndo mo na wa taala do mo na kwa weka ono mori ono ono nyangunto yani apeju yao ne wonu shiakum ayikono nyawale matoni fi mala taala mun inni unna ana ikawayen do mo na wa taala lako wala qad alimtum nas'atal ula wala yele ne yawni oyibe to ngonu we to ngodure ka to tene honon awro fi an sawon yani wara yene ne sabe o ikwara kwete ay annakum nasha'atum fi butuni ummahatikum wa ahrajakum Allah yani umu subhanahu wa ta'ala o kuna une dotwa fi butuni ummahatikum enini onya une wa ahrajakum Allah domo subhanahu wa ta'ala dome kawatwa hel yani min al adam honi sana ikai ezenyi sonan yani umu subhanahu wa ta'ala ono mantunanin هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون مزنا وتعالى أنا من تنان دم يعون وجعل لكم السمع والأبصار دم يعون كاي ونطدوا سوري أنا كاي wẹ́rẹ́ náà ní problem mutọ ẹ̀hún ìmàkàrẹ̀ àrùn ẹ̀nẹ́ọ̀ ebe jùlọ àìsí mẹ́tọ̀ lẹ́nà mọ́nà sọ́wọ́ jùwé wa but alhamdulilayi we are healthy anaghị ka wa wụrụ ụmụ sọ na wọtara wee rete ụmụ sọ na wọtara ọnụ ma ntụ na ụmụlụ onye nwume a na-enyi sọ onye nwume tọ dọọ amemme ọwa nwehe da iko gwe owe onye nwume ọwa amemme ọwa nwehe da ike

yani wọn sọ náà wọta la ọnà màá la màá sẹni bọnú mórí àtọ bíi ẹnẹ hẹ di èrè agogede anyanwó sẹ ọyẹ pa agogede anyanwó sẹ ọyẹ kọfẹ di ẹka gbòòrò mórí ọ̀nà sọ náà wọta la di asa ka yẹ òòlù mórí yẹ ọ̀nyanwó náà ọ̀tún nù sa. dáàjẹ́ idá ha إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إلي أمري أبن إجو أزي كسان ينمي أنا بكاي أو كاي سنوكا مانيا إسنو دو مانيا ko umuri nyukata ewona wona makama ro mo na wataala ewona no ganyando wa woza odini ni ana ikewele besu do na do kawe chono wa ben ni umuri wa na bara wa botate za banyi zo kolo horo no zai ga be ku usa ka ore so no ya den re ku le re ko botana tana ai wozle ya sọ̀rọ̀ ọmọdọ̀nà wọ̀tàránà ọmọnìyàn kàtà náà lọ́kàí wọ́rà ẹ̀ nìkà ìdíkùnà ní pàpà òmórí ọmọnìyàn káì wọ́n èyí ní ọ̀nyáwọn ọmọ èyí lọ dákọ̀ àbísà ìsàrẹ̀ yẹ̀yìn jọ́rọ̀ àbáwọn ẹ̀ dákọ̀ every all these sense of organs ọ̀run aso uto aso e aso ayon we sire re amma mazuna wa ta'ala aki qalilan ma tashkurun chinan eve che ko muriawa eni ni mono mazuna wa ta'ala ono man me kala nan ono nulika oyeka ono mazuna wa ta'ala ay fahalla tadhakkarun wa tata'izun wa tamainni o me kawani o tamainni duwa suwati yanzu muri yesu hono wazai ni kaza ne mani lokai e. umar hona wataala ono mani ma besananin yani don me kai ozonno ono nyonwahi umuri ono subhanahu wataala do he enne okora anai kai aworo kome ahoka bame story ka baba ni opportunity ọ̀nà náà wọn ọ̀háàdà dalilu akli min Allah dalil akli yàní na ìkáyẹ ọ̀zọ́ ọ̀nà ní ọ̀yẹ dáàsílẹ̀ sórí rẹ̀ àwọn ọkọ̀ nìyẹn bọ́ ọmọ na mọ́sán náà wọ̀tàálà ọ̀rìn máa ní turan ìrẹsọ̀nà sẹ́wọ̀n ìrẹsọ̀nà sẹ́fẹ̀ yàní àṣà ìkáyẹ wọ̀ yani yuriduhu ala ibadihi yani ile ono nomozo na wataala o man meka ori henere wa ma'ana so mi na kai inna bada'nakum awwala marra yani ayemi mi oyeto na onene papan fa idha bada'nakum awwala marra ana kai ni ma oyeto papa فلسنا بمسبوقين ala أن نعدكم ثانية مرة يعني إيه بيكم ini kaye oyibare ma tinyi azene don wani na wataala do tinyi otu because ozo muri enyo na onye mume ozo ya zama nke mai kaisan in ya sha yuzhibukum wa yastahlif min ba'dikum ozo muri do ku ni pere an lule kwanto muri sallallahu alaihi wasallam laulam turnibun an na ka waya na riyo morebe ne duwa koyi jebe umaru na wataala o ya nuku nukore fayati bi halki jade do kuna we una na igaye yani awo rebe fayudnibun de ye riyo morebe wa yatubuna ila allah de yatuban do mo sona wataala kalo muri al-ghafar amma sona da dike korona mebe ko mori kolo mebe do do jebe eh e wero da ka wa mebe abẹ́rẹ̀ e nyɔnu e e wa yẹn mɛ ìdzenyi yẹn tẹ́ yẹ wọ̀wọ́ rẹ ìdzenyi rẹ yẹ ŋmàwọn ìdzenyi rẹ yẹ kàn. ọ̀nọ́kẹ́ òòzó múlì ní subahana wàtàlá wà ẹ̀ǹṣá wà ẹ̀ǹṣá òòzè yorùbá hebukun dọ̀kun kò rẹ̀ wà yà sáhlif min bàdìkun má yà sáà oke dɔwɛrɛ ma muri na subana wataala dɔw mɛ ke a ɲɔ dɔmrɛ so ana yi ka ye ɔbɛ awa wɛrɛ maw ne kama anshanakum min zurriyatin qawmin ahorin asman qawme ko ko yani ezi hunne erago qawmin ahorin erago sa yani o mɛ mɛ e wonon mo wɛ dana ka ezabe de nyone yani ana mele to on de wore bozi ele na kai e de woro ko no mawa anda na mai enere sinyi mi igbo oro oro ada abanye on etu peta woman count and bahira adona netan yani no na woro ko na jin da na e on yani da on ma rebera so ana we ke yani subhanahu wa ta'ala anaman nyukata waye wale makora be anaka ahosara kin yasha yuzhibukum ayuhan nas wa yati bi ahorina wa kana Allahu ala kulli shay'in qadir olo moriye omolo na wa taala do ku ni kwere ẹ̀húnà dà wọ̀yàtì bí àhọ̀rí dọ̀wọ̀rẹ́ makọ́sàbẹ̀ wọ̀kánà lọ́hù alákólè ṣe nkọ̀dé òun mórí ọ̀nà ọ̀nà nyukata ọ̀yìn máa ni máa bẹ̀rẹ̀ ọ̀nà nìyí anumo yana wa ta'ala enwure onun o manu kwawe a horo horo en qur'an yani ne kamana isatu nisa dan yana sura isatu an'am dan yana ka o wen isatu ibrahim a horo muka in yasha yuzhibukum wa yati bi halqin jadid wa ma zalika ala allah bi aziz olumuri subhanahu wa ta'ala do ko ni kwole do ko no sabe anoyi me e were yana ka

yani ya gukoso muri wore ka ya gwawo umuntu na wataala onyangu do iru down yewe do ko ine onon nene dara ko ele uni asika ye bebe eze azana be de mani nyuka ta de ri were wasi example ku eh, azana kai emme be ko ranon udibia ya men enne no koro ido ime we ku ira le gen ni ehun now we ska were wa je ba anyi ku ni chi anyi ku na feto he lukwe la lenye ka oh abeni luwele azika wana bahu ni tesu niso gogoro on lishiga chome luwele e eh, wo kunyi pana gwate ni wa abani bo imine tawana kuso gogoro le shiga bele mina o gbota ude imine ọ̀nà ọ̀dọ́mọdún náà wọ́n tààrà déèsì yẹ ika ẹ̀yẹ̀zẹ̀ náà kanú mọ́ríkà ọmọ kọ́rọ̀ ìdáná yà ká yà mẹ́yọ wà ìntàtàwọ́lá yà sábdìl kọ́mọ̀ gẹ̀rọ́kùn tún mọ̀lá ẹ̀kọ́nù àmsálùkùn wà á kọ́wẹ́ mọ́mọ́dún náà wọ́n tààrà ọkà ẹ̀yẹ ń kọ́ ọ̀nà sádà ọ̀rẹ́ sọ ẹ̀zẹ̀ náà dẹ̀ ẹ̀yà sọmọ kúmọ̀ yà náà ọ̀dọ́ni ike ọdún mọ́sùn náà wọ́n tààrà ọ̀nọ́mọ̀dá ní kẹrẹmẹ̀ alàfẹ́ kìtàbí wà alàlìsáni rọ̀sọ́lẹ̀ inú ẹ̀ àti rẹ̀sọ́rẹ̀ ọ̀ntàn anya ọka ya mee agụbe ọsọ nọ ụmụzọ na wataala ọrụ asịzọ ịnị ehwọnị kawa nka ọnụ enyi mụ nọ ịtụ ọnụ mekawa ayara yani ọnọ give out the gift of hearing ọnọ so the gift of seeing ọnọ so ka ị anyị sana kanyo wanye nwa ofilan were ehun na ịtọ mmanụ chore kene ọpa ya chore do mmanụ dose jesi ọrọ ọmọ nsọ kanyo ka ihi na ochie anyị ka ezana ikaye ganyụkwụ nnụ mori sizama wayere na ẹrọ ni then na ekwukwu nyi filin aha baba onye ọla anyị me anyị kwa na ala na ikai ahụ awụ akwụ docha daga tụ awụ ọtụhụ na nụwa ya daga na ga mala ila daga awụ ah, ya dokwu aka na iwe ka anyị ni maịla onye na daga awụ tunita uwe n'opi yani abesa ni bi ni'ma min allah

Oyi kose oyikose domekaye azenihi ini ukoro idan ene ya mo ina gero mosbo na wataala agoke ehono ninyo mu koro idan wara shetete yani ono yani adaru hunna yani awili hono ina na na bili hono daru aman ono bili koron amma wa gadan owa ana ya ko yawmal qiyama dan daru jazaa dɔnni bile hi anaika ye ebe sɛ lɛ nuta ɛni ɔkɔrɔ anaika azɛ nɛmɛ ahɔwɔ fɛn na hɔyɔrɔn fɔ hɔyɔrɔn ana kɔkɔrɔ yi zaa mɛn ehe nɔ obe eluto sɛ yi zaa fama ni amali misikɔ la zaa rɔtin hɔyɔrɔn yɔrɔ ɔna mu kɔrɔ ɔyi zaa fama k'i wari a bɔ ɛkò yɛ maliki yɛ ma obe ele. ومن يعمل مثقال ذرة شر يرى ọ̀nà ààrẹ mu kọ́lọ́ dá ìka ẹ̀ ó kọ́lọ́ nú mẹ́ okòrò jù yá rẹ̀ bọ́ọ̀lẹ̀ yà wíwẹ́rì tí a bọ̀ ẹkú yọ mọ̀lìkì yọ má wéèrè okòrò ọ̀nà. sọ̀fọ́bọ̀ awọ̀lọ́ka ẹ̀yà hẹ́yì ọ̀nà náà ìka ẹ̀ wàhálà àṣẹ tẹ̀tẹ̀ wẹ́ẹ̀kún mọ̀mí wọ̀rọ̀ ẹ̀m barzahun ilẹ̀ yọ mi basun ara ní ògùnbà pọ̀ọ̀rọ̀ lọ́mọ́sọ̀rọ̀ wọ̀tàálà dọ́ọ̀hàwẹ̀ ní kòẹ́tẹ́hùn ní kòtà sọ̀kọ́wọ́ ọ́nì nke dẹ́ẹ̀kúyọ̀ náà bẹ́ tóyì ọ́nì yẹ̀ẹ́yẹ̀ ìhẹ́wẹ̀ ọ́nì yẹ̀ẹ́ ìhẹ́ lọ́mọ́sọ̀rọ̀ wọ̀tàálà ọ́nà kádàrá ẹ̀ka ẹ̀ náà wọn kàfẹ́ iná mọ́t yà tó na bàtàtà isa náà yìí so wọ́n húrẹ́ ìhẹ̀lá iná sì gírí dan maza na sa'idu laho sai sun rí ètí ti tèzu sunan how are we prepare kai ọmọ ya bukọrọ ana ikomọsọ na wataala ọwa mayamba wa hadhihi fursa wa sana opportunity ni yani shahru ramadan an nastamil fihi kaya mukọrọ inan أنا كنت مولى صلى الله عليه وسلم أما كونا دل منادي أنا هذا يا هذا كاي يا بقي هير ما هون نيش هذا يعني أقبل بيك أروى سهم هذا ويا بقي شر أول ما كودي وسيل وانا وها إذا يعني سينما إذا يشواتي إذا يشيبوري إذا يأكل كأنه إذا يمسيه أنو سيموا ذن أكثر ربوبته سبعة anyị ke yase umone na nina ọnụ na jisi tinye nwuze darul ahira inshallah ebe a jere because of me ibe lida sọfwa to tafasir oho ozo mori eyi yani yejun tuje da meka yanya nwuri da ire anaike arho ni yeyu di tafsir anan eh ale so boni ini ehahi ayonon yahu mabana wa ta'ala ọnụ rọọ ọzọ anyị mụkọrọ ịda ya ihe omuli ọnụ kọ n'awụdọ rọọ ịnụ kọrọ ịda ime ọnụ mmiri ki ọyịnị adua anaghịka ọntụ mmiri sọọla alaisalam ibn jabal kasanyị mọnụ wa ta'ala ana ka ono gorwa nu koroida ya he muri ko na bodo ko bo o mu koroida kana nira he muri no ko na bodo so katai dia wa mu koro ana ko we hinu muri na ai no mu na wa ta'ala o ba do e ho da ka ba ha ko ta ai ha ko ta na kana da muhammad sallallahu alaihi wasallam yes ka ya duche we nyanye shewa na nyika ya dɔnɔ wa ni muhammad sallallahu alaihi wasallam ɔnɔ bɛn n'a kan na ni n'a kan na sa gbɛɛ ni ɔni sika a ah, ha kɔɛtɛ yere yɛlɛ ka abubakar ana umar ana awɔ umar ana awɔ ɔwɔ siba yasiri fasubhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk